dá sílẹ̀ dá sílẹ̀ dá sílẹ̀ dá sílẹ̀ means found dá sílẹ̀ means found mo mọ ẹni tí ó dá ilé iṣẹ́ náà sílẹ̀ mo mọ ẹni tí ó dá ilé iṣẹ́ náà sílẹ̀